ìrìnàjò yẹn láti àárọ̀ títí dalẹ́ ìgbà tí èèyàn bá ń lan tó lè kọjá èèyàn máa bí pé sọ́lọ́n sì wà lẹ́gbẹ̀ẹ́ òun èèyàn máa wò títí ó lè wò kẹ́kọ́ wò lẹ̀ pé kó ní sàdúrà ń gbà àdúrà ń gbà. prayer is working. èèyàn máa wò ń gbà tí ó wò pé sí ayé kan náà sì ló ń wáyé. is it living at all? mo dẹ̀ ti ṣàlàyé má gbàgbé ọ̀tá ò ní nǹkan kan tó fẹ́ fún ọ. enemy has nothing to offer you. ju kó waste ọjọ́ orí ènìyàn. more than to waste someone's age ohun tí ọ̀tá wáyé wá sí nìyẹn. that is the mission of enemies. ó fẹ́ destroy. he wants to destroy. ó fẹ́ waste. he wants to waste. bíbélì pé ọ̀tá wípé èmi ò lè. the enemy said i will pursue. èmi ò bá. i will catch up with him. màá tẹ ìfẹ́kúfẹ́ mi lọ́rùn lára and i will please my sinful heart. so ìpinnu tí ọ̀tá ní nìyẹn. that is the plan of enemies. ṣùgbọ́n nígbà tó ọba ti ń lan tó lé kọjá. or if you are in a problematic situation. bíbélì yẹn tó wá padà pé tẹ́ ẹ bá gbogbo rẹ̀ sí ayọ̀. ó kọrin kan ní àfẹ̀jùmọ́lá àárọ̀ pé bí ẹ̀gún bá wà lọ́nà rẹ̀ rántí orí tá a fẹ́gun dé bíbánújẹ́ bó ọmọlẹ́ ó sì ó ti rí bẹ́ẹ̀ fọlùgbàlà dúró dúró rọ̀jú dúró má ṣe kún dúró rọ̀jú dúró má ṣe kún dúró dúró láàárọ̀ dùdúró máa ṣekún ẹnìkan bẹ tí o lè gbàgbé rẹ. there is somebody that cannot forget you. èèyàn lè jẹ́ ọkulẹ̀. people might fail you. bàbá wa tí ń bẹ lọ́run ò lè jẹ́ ọkulẹ̀. our father in heaven cannot. èèyàn lè yẹ̀yẹ́ rẹ. he can be disgraced. bàbá kan bẹ tó o ní tí o lè yẹ̀yẹ́ rẹ. there is a father that you have that cannot. èèyàn retí ẹ̀gàn. people expect bàbá mi ń da so ògo bo ni. my father used to. so èèyàn máa bèrè ńgbà mi pé bó gbogbo ẹsẹ̀ wá rí báyìí. wọ́n á ní kí ló á ní mo sì ń gbàdúrà o á ọmọ bó ṣe rí báyìí. but he doesn't understand the reason why he's in this situation. á láwọn ọmọ bí gbogbo nǹkan ṣe rí báyìí wọn á ní kí ló ṣẹlẹ̀ á ní bóun ṣe ń gbàdúrà tó ọ̀gá àdúrà rẹ̀ ó màmá àdúrà rẹ̀ ó gbà láàárọ̀ àdúrà òní ni monday. ó wọ inú ọ̀sẹ̀ tuntun. ohun rere titun ó máa wá ayé rẹ rí òní ni monday. today is monday. baba ó wọnú ọ̀sẹ̀ tuntun. you are in another week. ire àti àánú tuntun. and mercy. ó máa wá ayé rẹ rí. Ah, locate your life amen. òní ni monday. today is monday. ó wọnú ọ̀sẹ̀ tuntun. you are in a new week. ìrànlọ́wọ́ tuntun yóò wá ọ rí. new help shall locate you amen jẹ́ kí àmì ìrìn ó le láàárọ̀ yìí ó wọnú ọ̀sẹ̀ tuntun ọwọ́ tí ń jẹ́ ìyanu ọwọ́ yẹn bàlẹ́ ayé rẹ̀. Ah, o wọnú ọ̀sẹ̀ tuntun. you are in a new week. ọwọ́ tí ń jẹ́ ìyanu. the end that is coming up. ọwọ́ yẹn bàlí ayé rẹ. how have I you man. mo súre fún ọ. I bless you. ọ̀nà gbogbo tó ti dí tẹ́lẹ̀. everywhere that is initially blocked. báyìí lolúwa sọ. God says the Lord. ọ̀nà yẹn ń là níwájú rẹ. it is open mo wọ jògbójògbón agbára olúwa lọ. adventure to the Baba. deep power of God. gbogbo ọ̀nà tó dí mọ́ ọ tẹ́lẹ̀. every block way. báyìí lolúwa sọ. God says the Lord. akọ́pẹ́ ẹ̀ fáwọn tí ń kọjá lágejù lórúkọ ẹni tí ń jẹ́jà mo gbàdúrà ọ̀nà ńlá níwájú rẹ̀ àṣẹ olódùmarè ni mo lò òní ni o gbogbo ibi tó o máa ń dé tó o ti máa ń mú òfo èmi rán lọ lọ́sẹ̀ lọ mú ògo jáde nígbà. gbogbo obi tó o máa ń dé tọ́nà tí máa ń dí. where your way is always blocked. mo rán ọ jáde lọ. I send you out. lọ ẹ. Ọlọ́run máa ṣáájú ẹ̀. Ìrìn àjò ọ̀sẹ̀ yìí, Ọlọ́run máa ṣáájú ẹ̀. Àǹtí Ọlọ́run máa ṣáájú ẹ̀. Bọ̀dá Ọlọ́run máa ṣáájú ẹ̀. Ọlọ́run máa ṣáájú ẹ̀. Ibi tí ò ti yí ọ, ọ̀run máa la ọ̀nà fún ọ. Ibi tó ò ti nírètí, ọ̀run máa la ọ̀nà fún ọ ibi tó ti dàbí pé òyì ọmọ ọlọ́run máa la ọ̀nà fún ọ. Ah, mo súre agbára tó sílẹ̀kùn ọ̀sẹ̀ yìí ó sílẹ̀kùn àánú fún ọ. májẹ̀mú tó lànà fún ọjọ́ òní ó la ọ̀nà fún ọ. àsẹ́nimọ́pá o ayé rẹ gba ìrànlọ́wọ́ gbogbo ẹ̀yin tí òye mọ́ ẹ gba ìrànlọ́wọ́ mo wọnú agbára Jésù lọ mo gbàdúrà fún fún I pray for you. Gba ìrànlọ́wọ́. Receive your payment. Ìrìn àjò ọ̀sẹ̀ yìí mo fi gbàdúrà fún ọ. The journey of this week I used to pray for you. Gba ìrànlọ́wọ́. Receive your payment gba ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ní gúúsù ìrànlọ́wọ́ ní àríwá ìrànlọ́wọ́ ní ìlà oòrùn ìrànlọ́wọ́ ní ìwọ̀ oòrùn ìrànlọ́wọ́ láàrin gbogbo ọ̀run ó wọnú ayé rẹ. Ohun gbogbo tí ń ṣe tiẹ̀. All that is yours. Mo kó sínú agbára Olúwa. I put the power of the Lord. Agbára Olúwa yí ọ ah, God. Power of God surrounds you, amen. Agbára Olúwa yí ọ ká. Amen. Ọlọ́run máa bá ọ lọ. May the Lord go with you. Ọlọ́run máa bá ọ lọ. May the Lord go with you. Ọlọ́run máa bá ọ lọ. May the Lord go with you. Ọlọ́run máa bá ọ lọ. May the Lord go with you. Ẹ̀mí mímọ́ máa ṣáájú ẹ̀. Amen. Ó sọ fọ́mọ Ísírẹ́lì. He told people of Israel. Ẹ̀rín ọ̀nà yìí rí o. This is a new way for you. Ẹ̀rín rí o. You have to explain. Àbí ta ló ti rin ọ̀sẹ̀ yìí rí? Is there anyone I've seen this before? ṣùgbọ́n mo máa rán áńgẹ́lì kan ṣáájú yín ó ní ó tọ́ yín ní ohun gbogbo tẹ́sí ẹ kà má mo bínú o mo gbàdúrà áńgẹ́lì ìtọ́ni tó máa darí ẹ síbi rẹwà ó máa ṣáájú ẹ lọ́sàn-án ẹ sí à prógrámù yìí o áńgẹ́lì ìtọ́ni tó máa mú kí wọ́n síwèé ìrántí oríire kan ó máa ṣáájú ẹ lọ́sàn-án gbogbo ẹ̀yin tí lẹ́tà ayọ̀ yín bá me. ẹ gbọ́rọ̀ olúwa lẹ́nu mi. the word of the Lord of my mouth. mo dúró mi ò dá I am not standing alone. mo sọ̀rọ̀ mi ò dọ́rọ̀ sọ. I am of another alone. mo gbé olúwa wọ̀ bí ẹ̀wù. I put on like a government. mo tẹnu bẹ̀ jẹ́ Jésù. I still am the blood of Jesus. àṣẹ mi di àṣẹ Jésù. my authority is the authority of Jesus. ọwọ́ mi di ọwọ́ olúwa. my hand is the hand of the Lord. ahọ́n mi di ahọ́n Jésù. my mouth now is your tongue. ọ̀rọ̀ mi di ọ̀rọ̀ Jésù. my word of of Jesus. ẹ gbọ́ ẹgbẹ́ lẹ́tà ayọ̀ ẹ gba lẹ́tà ayọ̀ ẹ̀yin tí ò yé mọ́ oh tẹ́ ẹ ti wà ní koríta tí ò yé yé báyìí lọ́lúwa sọ àánú dìde fún yín ìrìn àjò ọ̀sẹ̀ yìí àánú dìde fún yín mo gbàdúrà àánú dìde fún yín gbogbo ẹ̀yin tẹ̀ ń fọmi jẹ́ rìnrìn àjò ohun tí a kọ́ rèé o pé olúwa yóò nu omi jẹ́ gbogbo nù kúrò olúwa nu omijé. Lord, ever wipe off your tears. Amen. Olúwa nu omijé. Lord, ever wipe off your tears olúwa nà mí jẹ́ èrè ẹ gbọ́ báyìí lọ́lúwa sọ ẹ̀yin ènìyàn yìí ẹ lọ gba ìrànlọ́wọ́ ẹ lọ gba ìrànlọ́wọ́ ẹ̀yin tẹ́ ń sá ìsàn ẹ gbọ́ ohùn olúwa o ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ oh, nípa iná rẹ̀ la mú wa lára dá ẹ gbà láàfíà ẹ gbà láàfíà ẹ gbà láàfíà ẹ gbà láàfíà ẹ gbà láàfíà ẹ gbà láàfíà ẹ gbà àlàáfíà ẹ gbà àlàáfíà ẹ gbà àlàáfíà ẹ gbà àlàáfíà ẹ gbà àlàáfíà ẹ gbà àlàáfíà ẹ gbà àlàáfíà ẹ gbà àlàáfíà ẹ gbà àlàáfíà ẹ gbà àlàáfíà ẹ gbà àlàáfíà ẹ gbà àlàáfíà ẹ gbà àlàáfíà ẹ gbà àlàáfíà ẹ gbà àlàáfíà ẹ gbà àlàáfíà ẹ gbà àlàáfíà mo dẹ́ṣẹ̀ tẹ́lẹ̀ gbogbo ibi tí ẹsẹ̀ rẹ bá tẹ̀ nírìn àjò ọ̀sẹ̀ yìí ó máa mú ire jáde. Ẹ sí à program yìí. Share this program. Gbogbo bí ọba fẹsẹ̀ rẹ tẹ̀. Wherever go with your life. Bíbélì mi wípé. My Bible says. Ibikíbi tó ọba tẹ̀. Everywhere we stop. A máa gbabẹ̀ fún ọ. Ìrìn àjò ọ̀sẹ̀ yìí. Gbogbo bí ọba tẹ̀. Everywhere you go. O máa mú ire jáde gbogbo ìjọba no. every kingdom of no. a kọ́ pé oh, a gbé iná kalẹ̀ ní síni síni yóò ní ìrora ńlá àfa no ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ oh, gbogbo ọ̀fà no lára rẹ̀ ọ̀fà yẹn jáde you. ọfà tó mú ká máa reject ẹni bí. arrow báyìí lolúwa sọ. God says the Lord. ọba iná jáde. ọfà agbára káká. ọba iná jáde. ọ̀gá sàmì. ọfà ìkórira. arrow of hatred. ọba iná jáde. adé yẹ̀rú mẹ́kẹ̀ fàyà máa sáré kápá. ọfà ìkórira. ọba iná gbogbo ẹ̀yin oníṣòwò. ẹ lọ sòwò jèrè mo rán yín lọ. I send you. ẹ lọ sòwò jèrè. go make profit tonight. Jésù wípé. Jesus said. mo rán yín lọ. I send you. ẹ lọ kórè. harvest. níbi tẹ́ ẹ ṣe no labour. ó láwọn kan ṣiṣẹ́. some people dey work. ìwé Jòhánù. the book orí kẹrin. chapter four. ẹsẹ̀ ọgbà àti méje. mo rán yín lọ. I send you. ó ní àwọn kan ti ṣiṣẹ́. some people dey labour. ó ní ẹ̀yin ẹ lọ. you should go. ẹ lọ kórè. go harvest. níbi tẹ́ ẹ ṣe sí. ọ̀gá sàmé. master sàmé. èmi náà rán ọ lọ. I send you out. òwò rẹ lọ́sẹ̀ yìí business. ó máa kó ìṣẹ́ni profitable o kó òwò rẹ lọ́sẹ̀ yìí o máa kó rẹ̀ áńgẹ́lì tí ń jẹ́ ajé o máa darapọ̀ mọ́ ọ. a kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ mi ó ṣáájú rẹ lọ ibi tó wọ́ máa sọ di títọ́ ilẹ̀kùn dẹ́ máa fọ́ tútù ọjà irin máa ké sí méjì gbogbo kóhun tó lè dúró láti dí ọjà rẹ lọ́wọ́ tàbí dí iṣẹ́ rẹ lọ́wọ́ iná run wọ́n dànù. Eme selikepa. Iná run wọ́n dànù. Ọ̀gá sàmì. Iná run wọ́n dànù. Iná run wọ́n dànù. Iná run wọ́n dànù. Iná run wọ́n dànù. Iná run wọ́n dànù. Iná run wọ́n dànù. Iná run wọ́n dànù. Iná run wọ́n dànù. Iná run wọ́n dànù. Iná run wọ́n dànù. Iná run wọ́n dànù. Iná run wọ́n dànù. Ó gbọ́ ẹ̀yin ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ẹ ní rí wàhálà ẹ gba promotion yín ẹ gba promotion yín ẹ bá àánú pàdé ẹ̀yin ò tẹ́ nílé iṣẹ́ mo sọ tẹ́lẹ̀ bí a ṣe gbé ejò sókè lágejù ta gbé Jésù sókè lórí àgbélébùú mo gbé iṣẹ́ yín sókè ilé iṣẹ́ yín kó dìde. Amen ẹ̀yin tí iléeṣẹ́ yín ṣe dákúdájí. you that your company is malfunction. báyìí lọ́lúwa wí o. no say the lord. ohunkóhun tí ìwọ bá fọwọ́ rẹ lé. whatsoever you lay hand. ó ní wàá ṣe rere. mo gbàdúrà. i pray. iléeṣẹ́ dìde. your company is lifted. amen báyìí lọ́lúwa wí. no says the lord. iléeṣẹ́ yín dìde. iléeṣẹ́ yín dìde. amen. Mo gbé ilé iṣẹ́ yín sókè. I raise your company. Mo gbé ilé iṣẹ́ yín sókè. I raise your company. Bí Mọ́ọ̀sẹ̀ ti gbé ọwọ́ sókè lábìjì. The word Moses raised in the wilderness. Lónìí, ilé iṣẹ́ yín dìde. Your office raised iléeṣẹ́ yín dìde. iléeṣẹ́ yín dìde. iléeṣẹ́ yín dìde. iléeṣẹ́ yín dìde. ẹ̀yin tẹ́ ń wá ọmọ. ọ̀sẹ̀ yìí ẹgbọ́n máa yẹn. adarí àmàkẹ́ yàmásálì kẹrù àdá. elumeseli kapa. adéyẹmẹ kẹfẹrù emeseli kapa. ẹgbọ́n máa yẹn. ó lè inú yẹn. ọ̀yà kò gbọ́ ọmọ gbogbo ogun kò ṣeé ṣe. every part of impossibility. gbogbo ogun bákan náà ni. every part of same result. mo gbé iná dání. I carry fire. lónìí iná ru ogun yẹn dà. gbogbo tí ń jẹ́ ìjú. What is called fibroid? Gbogbo tí jẹ́ low scan cancer. What is called lost scan cancer? Mo sọ tẹ́lẹ̀. I prophesy. Mo gbé iná dání. I carry fire. The Bible says. Bíbélì wípé. Our God is a consuming fire. Ọlọ́run iná jóni runi. Lónìí. Today. Iná jòrò nínú. Fire consume me tonight. Gbogbo tí dọ́kítọ̀ ń pé jáde lára rẹ̀. What doctor diagnose the body? Tóní ni òjì oró yìí. That's the reason why you don't know. Iná labẹ̀ kọjá. Fire consume me tonight. Ohun tí Ọlọ́run ò fún ló kọ tí dọ́kítọ̀ fún ló kọ elumeru eke yama sáré kaba lónìí ó gbiná dànù ọlẹ inú yín gbọ ọmọ ọlẹ inú yín gbọ ọmọ ọlẹ inú yín gbọ ọmọ ọlẹ inú yín gbọ ọmọ ọlẹ inú yín gbọ ọmọ ọlẹ inú yín gbọ ọmọ ọlẹ inú yín gbọ ọmọ ẹgbọ ọmọ yín ẹgbọ ọmọ yín ẹgbọ ọmọ yín ẹgbọ ọmọ yín ẹgbọ ọmọ yín ẹgbọ ọmọ yín ẹgbọ ọmọ yín ẹgbọ ọmọ yín ẹgbọ ọmọ yín ẹgbọ ọmọ ọmọ yín ẹgbọ́ ọmọ yín ẹgbọ́ ọmọ yín ẹgbọ́ ọmọ yín ẹgbọ́ ọmọ yín ẹ̀yin tẹ́ ń wá bùjọ̀kú báyìí lolúwa sọ ara ẹnìkan sálà àti yọ egungun rẹ ah. àga ibùjókòó rẹ ẹni sàwárí àkẹ́yìn lómi màsẹ́ẹ̀lì kàpà oh, ẹni wá Rèbékà jáde fáìsì ó sàwárí ẹ̀ fún ọ gbogbo ibi tí wọ́n ta àga ibùjókòó rẹ sí. wherever your chair matrimonial is set down. adéyẹmẹkẹ baruama. ah lẹ́mẹsẹ́lìkẹ̀pà adayamaru kẹ̀kẹ́ yamakaba ọlọ́nkọ́ra jáde ọlọ́nkọ́ra jáde mo súre fún ọ̀sẹ̀ yìí fún ọ ọ̀sẹ̀ yìí máa tẹríba fún ọ ọmọ adájọ́ rere fún ọ ọ̀sẹ̀ yìí máa tẹríba fún ọ ọmọ adájọ́ rere fún ọ ọ̀sẹ̀ yìí máa tẹríba fún ọ ọmọ adájọ́ rere fún ọ Joseph wípé mo rí ìràwọ̀ mo rí oòrùn mo rí ọ̀fù àtùpà wọ́n ń dọ̀bálẹ̀ fún mi ọ̀sẹ̀ yìí wọ́n máa tẹríba fún mi adéyèmẹ́rù àkàbà ọ̀sẹ̀ yìí wọ́n máa tẹríba fún mi ọ̀sẹ̀ yìí wọ́n máa tẹríba fún mi ọ̀sẹ̀ yìí ó máa tẹríba fún mi a ti kọ́ pé gbogbo omi tó wọ́n náà sọ di títọ́ gbogbo omi tí o ti yí ọ tó ti dàrú ọ̀sẹ̀ yìí máa dájọ́ rẹ fún ọ ọ̀sẹ̀ yìí máa dájọ́ rẹ fún ọ ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ lọ́wọ́ ẹgbẹ́ iṣẹ́ rere ẹgbẹ́ iṣẹ́ rere ẹgbẹ́ iṣẹ́ rere ẹgbẹ́ iṣẹ́ rere ẹgbẹ́ iṣẹ́ rere ẹgbẹ́ iṣẹ́ rere ẹgbẹ́ iṣẹ́ rere ẹgbẹ́ iṣẹ́ rere ẹgbẹ́ iṣẹ́ rere ẹgbẹ́ iṣẹ́ rere ẹgbẹ̀nsẹ̀ lọ́lẹ̀ ẹgbẹ̀nsẹ̀ lọ́lẹ̀ gbogbo ọfà abánidúnàdúrà. every arrow that transact with you. ọfà yẹn jáde lára. Ah, negotiation arrow is out. gbogbo ọfà abánidúnàdúrà. every arrow of negotiation. màrúwà kàfàrú àmàsàdà. in the name of Jesus. ẹsọ́dọ̀ orí kẹjọ ẹsẹ̀ twenty eight. ẹgbẹ́ ṣẹfẹ́ Fáráò pé ẹ lọ lọ jìnnà. you can go but don't go far. àwọn ọfà má lọ jìnnà. the arrow don't go far. àwọn ọfà tí ń jọ́nà ọ̀la tí tó di. the arrow that break the way and block it. àwọn ọfà gbèdéke. arrow of limitation. àwọn ọfà fa ṣiṣẹ́ ṣùgbọ́n mọ̀ náà kò jọ àwọn fa làágùn ṣùgbọ́n kò jọ àwọn fa wọ ìlú ṣùgbọ́n mọ̀ níwò àwọn fa lépa ṣùgbọ́n mọ̀ di lọ́wọ́ àwọn fa ṣiṣẹ́ máa fọwọ́ tọ́jú àìsàn àwọn fa tọ́tẹ́ di gbèsè ọ̀fà abánidúnadúrà nínú iṣẹ́ rẹ nínú àgọ́ rẹ ọba iná jáde ọba iná jáde ọba iná jáde ọba iná jáde ọba iná jáde ọba iná jáde agbára tó fi ọ́ sí gbèdéke. power that limit you. emeru ekeva. oh yes. ẹtọ́dọ̀ orí kẹwàá ẹsẹ̀ kẹjọ. ẹlú ẹ má mọ̀ ọmọ lọ. go but agbára tó dá ayé rẹ dúró sí gbèdéke. power that stop your life. eke ya màrú àkàrà. in the name of Jesus. lónìí agbára yẹn lana. agbára yẹn lana. agbára yẹn lana. agbára tó dá iṣẹ́ rẹ dúró. the power that stop your work. ẹtọ́dọ̀ orí kẹwàá ẹsẹ̀ twenty three three mo gbàdúrà agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana yẹn lọ ẹ má mẹ́ran yín lọ ẹ fà wọn ọmọ yín náà lẹ àṣálì àkàpà elu mèké pàrọ̀ kí la fẹ́ firúbọ yóò wọ ẹ má lọ kò sí tẹ́ firúbọ ẹ fẹ́ má lọ ní àṣẹ kẹpà má sálì kàpà ta lọ sàmì agbára tó fi sẹ́ rẹ̀ sí gbèdéke agbára tó fayé rẹ̀ sí gbèdéke agbára tó ní kọ́ ọ máa lépa tó máa máa dọ́ dúró ní èbúté àṣeyọrí ọwọ́ ti ń já ọ bọ́ at the age of thirty testimony. Àríyá is testimony. Ọwọ́ ti ń dọ̀nà rú. The end is getting away. Nítorí ta ẹ̀rí. At a junction of testimony. Àtọwọ́. Go the end. Àtọlọ́wọ́. At the end of the end. Wọ́n gbẹ dànù. The end of the trial. Amen ọwọ́ adánidúró. the end of the lane. èké yá alimaru àkàfà. ọwọ́ yẹn gbé fire fails. gbogbo ẹni tí ń fọgbọ́n bọ́ ọ lò. those that plan with God to láti bá ìrìn àjò ọ̀sẹ̀ yìí jẹ́. to destroy the orí kìíní. chapter one. ẹsẹ̀ kẹwàá. verse ten. ó ní ẹ wá. he said come. ẹ jẹ́ àfọgbọ́n bá wọn ṣe. ká lè dá wọn dúró. stop them. ó sì fi ẹ̀sìn líle sìn wọ́n. and they were seriously enslaved. they were totally enslaved. ẹni tí ń fọgbọ́n bọ́ ọ ṣe. that is applying with God to make good with you. láti yọ ọ lẹ́nu. surprise you. ọlọ́ọ̀ máa yọ wọn lẹ́nu. Christ name. Amen. Gbogbo afọgbọ́nbánirìn dánidúró. Those that use wisdom to delay people. Amesede Yekeba. Abba Father. Adeyemeru Ekeba. Yes Lord. Ọlọ́run kọ́ yọ wọ́n lẹ́nu. Amen. Praise God. Amen. Àgọ́ tí ayé dàbò ọmọ lẹ̀. The evil government is covered. Ìwé sọ́dọ̀ orí ogójì ẹsẹ̀ thirty six. Ó ní bá a bá fa àgọ́ sókè. Israẹli á tẹ̀síwájú. Bí àgọ́ bá ti bolẹ̀, Israẹli á dúró sójú kan. Àgọ́ wo ni wọ́n dàbò ọ? Wọ́n dá ọdún ọ ọdún kan iná gbẹ̀mí lọ́wọ́ àgọ́ tí ayé dàbọ̀ ọ́ àgọ́ tí ayé dàbọ̀ sẹ́ àgọ́ tí wọ́n dàbọ̀ ọ́ táyé rí òfin tẹ̀síwájú aná màrú àkàbà èké ya màrú àdà àgọ́ yẹn ká kú òlò iná ẹ̀mẹ́mẹ́má ó ká àgọ́ ayé kú ó ká àgọ́ ayé kú ó ká àgọ́ ayé kú ó ká àgọ́ ayé kú ó ká àgọ́ ayé kú ó ká àgọ́ ayé kú ìwé nọ́mbà orí kẹwẹ́ ẹsẹ̀ kọkànlá ó ní ní ọjọ́ tí àgọ́ sí kú wọ́n tẹ̀síwájú lónìí ayé rẹ̀ tẹ̀síwájú ayé rẹ tẹ̀síwájú ayé rẹ tẹ̀síwájú ayé rẹ tẹ̀síwájú o ti pẹ́ tó lójú kan enough is enough ayé rẹ tẹ̀síwájú o ti pẹ́ tó lójú kan o ti tó gẹ́ báyìí lolúwa sọ mo súre tinútinú mi ayé rẹ tẹ̀síwájú ó ti pẹ́ tó lójú kan ó ti tó gẹ́ ayé rẹ̀ tẹ̀síwájú gbogbo ẹni tó ní ọmọ lọ ọyá tẹ̀ wọ́n mọ́lẹ̀ ẹni ní ọmọ lọ tẹ̀ wọ́n mọ́lẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ tẹ̀ one mọ́lẹ̀ tẹ̀ one mọ́lẹ̀ tẹ̀ one mọ́lẹ̀ tẹ̀ one mọ́lẹ̀.

mọ́lẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ gba ìyanu gbàrà lọ́wọ́ gbójú rere gba àánú gba ìyanu gbàrà lọ́wọ́ gbójú rere gba àánú gba ìyanu gbàrà lọ́wọ́ gbójú rere gba àánú gba ìyanu gbàrà lọ́wọ́ gbójú rere gba àánú gba ìyanu gbàrà gba àánú lọ́sẹ̀ yìí ṣe rere lọ́sẹ̀ yìí ṣe rere lọ́sẹ̀ yìí ṣe rere lọ́sẹ̀ yìí ṣe rere ọ̀nà rẹ̀ là lọ ṣe rere ọ̀nà rẹ̀ là lọ ṣe rere ọ̀nà rẹ̀ là lọ ṣe rere ọ̀nà rẹ̀ là lọ ṣe rere ọ̀nà rẹ̀ là lọ ṣe rere ọ̀nà rẹ̀ là lọ ṣe rere ọ̀nà rẹ̀ là lọ ṣe rere ọ̀nà rẹ̀ là lọ ṣe rere ọ̀nà rẹ̀ là lọ ṣe rere ọ̀nà rẹ̀ là lọ ṣe rere ọ̀nà rẹ̀ là lọ ṣe rere gba ẹ̀tọ́ rẹ̀ ọ̀yá bàrẹ rẹ bọ́sẹ̀ yìí bàrẹ rẹ bọ́sẹ̀ yìí bàrẹ rẹ ìdádúró gbiná dànù ofo, gbiná ofo, ìjákulẹ̀ ofo, dànù òfo gbiná dànù òfo gbiná dànù òfo gbiná dànù òfo gbiná dànù ìbànújẹ́ ọ̀yá ẹ̀lànà o ẹ̀lànà o gbèsè ẹ̀lànà rere bẹ̀tọ́ rẹ gbójú rere gbójú rere gbójú rere gbójú rere gbójú rere gbójú rere gbójú rere gbójú rere gbójú rere gbójú rere gbójú rere gbójú rere gbójú rere gbójú rere gbójú rere gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà ọ̀yá gbà ire rẹ gbà lórúkọ bàbá gbà lórúkọ ọmọ gbà tẹ̀mí mímọ́ gbà á ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ire ọwọ́ orí àánú ọwọ́ orí ìrànlọ́wọ́ ọwọ́ orí ìgbéga ọwọ́ orí ìṣerere ọwọ́ orí gbà á ire rẹ gbà á màmá yìí gbáre rẹ bàbá gbáre rẹ àǹtí gbáre rẹ ọyá o gbà á gbà á gbà gbà gbà gbà lẹ́tà ayọ̀ gbà gbà ọmọ rẹ gbà ọkọ rẹ gbà aya rẹ gbà iṣẹ́ rẹ gbà ìgbéga gbà lórúkọ Jésù gbà lórúkọ Jésù gbà lórúkọ Jésù gbà gbúàdúà gbogbo bí wọ́n ti yẹ̀yẹ́ rẹ̀. wherever you have been disgraced. ibi tí wọ́n ti lọ́ọ̀ lẹ́nu ọ̀. where they say you have no say. ó yá lọ pàṣẹ níbẹ̀ ìwé lúkọ orí kọkànlélógún ẹsẹ̀ kẹẹ̀dógún ó ní èmi ò fún ọ ní ẹnu tí ọ̀tá ò lè sọ̀rọ̀ òdì sí. ìṣẹ̀dá ò give the man an enemy that no say negative word to. mo rán àṣẹ jáde ọ̀sẹ̀ yìí ọ̀yá lọ lẹ́nu ọ̀rọ̀ lórí ogun táyé fi ń bú ọ lọ lẹ́nu ọ̀rọ̀ ọyá lọ lẹ́nu ọ̀rọ̀ ọyá lọ lẹ́nu ọ̀rọ̀ lórí iṣẹ́ rẹ lọ lẹ́nu ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọgbéyàwó rẹ tí wọ́n fi ń bọ̀ yìí ah, lọ lẹ́nu ọ̀rọ̀ lọ lẹ́nu ọ̀rọ̀ èmi ò fún yín ní ẹnu àti ọgbọ́n àti ọgbọ́n tí gbogbo àwọn ọ̀tá yín tí àwọn ọ̀tá yín tí wọn ò ní lè sọ̀rọ̀ òdì sí tí wọn ò sì ní lè kò lójú. Maseli Kapaya, Adeye Meruekeva, lọ́sẹ̀ yìí, o máa rí àánú. Ẹ̀tọ́ rẹ tó sọnù, ó yẹ gbà ó yá gbà á ire rẹ tó sọnù ó yá gbà á ó yá gbà á ìrànlọ́wọ́ tó sọnù ó yá gbà á mo gbàdúrà ó yá gbà á ìṣerere tó sọnù ó yá gbà á ó yá gbà á ó yá gbà á ọ̀sẹ̀ yìí ẹ̀rí gba ẹ̀rí gba ẹ̀rí gba ẹ̀rí gba ẹ̀rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí gbogbo ẹni ó dúró sójú ọ̀nà rẹ ẹni dúró lẹ́nu lẹ̀kùn tó lóòní wọlé síbi tí ẹ wà ọlọ́run yọ wọn sọ bó ṣe wù kí wọ́n súnmọ́ tó. no matter how close they are to you. ìsíkẹ́lì orí kọkànlá ẹsẹ̀ kẹ́ni ó ní ẹ̀mí gbé mi sókè ó gbé mi lọ́nú ẹ̀mí olúwa ó ní mo rí àwọn ọkùnrin bẹ́ẹ̀ dọ́gbẹ̀ lẹ́nu ọ̀nà ó ní mo rí àwọn tí mo mọ̀ nínú wọn bó ti wù kí wọ́n súnmọ́ ẹnikẹ́ni kẹ́nikẹ́ni ẹnikẹ́ni tó bá dúró sójú ọ̀nà rẹ kó kubi tó gbégbà ọlọ́ọ̀ máa bá wọn jà. Ezekiel eleven chapter five wa ẹ̀mí gbé mi sókè bẹ́ẹ̀ mo rí àwọn ènìyàn níbẹ̀ mo rí àwọn ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú wọn ni mo rí àwọn tí eh, mo mọ̀ rí mo gbàdúrà ẹnikẹ́ni tó dúró sẹ́nu ọ̀nà rẹ tó lóun ọgbà kọ́ wọlé ọlọ́run máa bá wọn jẹ́ gbogbo ogun tí ó àwọn tí ń pètè ìkà àwọn tó dúró láti pètè ìkà àwọn tó ń gbìmọ̀ búburú lórí ayé rẹ̀ àwọn tó ń dìde ogun sí ọwọ́ bínú olúwa ọkọlù wọn náà mo súre. I bless you gba àánú. gba àánú. màmá gba àánú. bàbá gba àánú. bàbá gba àánú. màmá gba àánú. ogun tí ó bọ̀wọ̀ fọlọ́n láyé rẹ̀. ogun tí ó wo tọ́lọ́ mọ́ la. tó tún fẹ́ bọ́ ọ̀rìn lọ́sẹ̀ yìí. iná dá padà iná dà padà iná dà padà iná dà padà iná dà padà iná dà padà ayé rẹ gba ẹ̀rí ayé rẹ gba ẹ̀rí ayé rẹ gba ẹ̀rí Fara lọ́hùn ọmọ lọ́hùn Exodus chapter five verse two mo gbàdúrà ẹni lọ́hùn ọ̀dọ́ lọ́mọ láyé rẹ ẹni fẹ́ máa fọlọ́hùn ọ ìdá olúwa of the Lord. tó mú that is sharp tó wúwo that is heavy tó tóbi and big ó kọlù wọn ó kọlù wọn ó kọlù wọn ó kọlù wọn ó kọlù wọn ó kọlù wọn ó kọlù wọn ó kọlù wọn ó kọlù wọn ó kọlù wọn ó kọlù wọn ó kọlù wọn ọ̀gá gba ìyanu kọ́kọ́rọ́ àṣeyọrí tó bọ́ sọnù ọjà gbà láàárọ̀ kọ́kọ́rọ́ ìrànlọ́wọ́ tó bọ̀ sọ̀rọ̀ mo bẹ jẹ́ ọ̀yà gbà láàárọ̀ gbogbo ogun táyé ti mọ̀ ọ́ mọ̀. every battle they know you win. ogun yẹn disappear. the battle yẹn bá disappear. ogun tí wọ́n ti mọ̀ ọ́ mọ̀. battle they recognize you win. ogun tí wọ́n fi ń kẹ́gàn rẹ. the father used to despise you. báyìí lọ́lúwa sọ. the says the Lord. iná gbẹ̀mí náà. father swallow it this morning. mo kéde rẹ. I announce you. gbogbo bí o ti mú jàkulẹ̀. where you use your spirit failure. ọyá lọ mú àṣeyọrí. you ah, will be successful there. amen. màrúwẹ̀ kẹfà dàlí màrúwà kàfà. our father. èyí ẹ̀ mẹsẹ́lì kẹfà. oh yes lord. adama kàfà yamaru àkàfà. ẹdúdú gẹ Adeke Yalikava. Adeye Meru Ekeva. Adaya Maru Akava. Edudu Geyale Maru Akava. Akeye Meru Ede. Elu Yes. Agegeru Egege. Yes. Oh, Akeru Mada. Oh, Akaya Masalia. Eru Makeva. Edudu Yali Akava. Eh. Akiru Amada Yamakava. Oh, Gbogbo bí o ti mú ìjákulẹ̀. Báyìí lọ́lúwa sọ. Lọ mú àṣeyọrí.

àlá tó máa ń dígbàlá tó máa ń lé ire sẹ́yìn àti àlá àtẹni tí ń gbé wá iná bọ́ọ̀lù wọn náà oh, ọ̀gá o ti tó serere ó yà lọ serere oh, ègún wo ni ń di ọ lọ́wọ́ ẹ̀jẹ̀ Jésù rẹ̀ dànù ègún wo ni ń di ọmọ rẹ lọ́wọ́ ẹ̀jẹ̀ Jésù rẹ̀ dànù ègún tó ní ọkọ lẹ́kọ̀ọ́ kọ́ ọmọ yọrí ẹ̀. ègún tó ní ọ̀rọ̀ lẹ̀ kọ́ ọmọ lè dà kọ́. ègún tó ní ọ̀kàwé kọ́ ọmọ rìsẹ́. ègún tó ní ọdẹ lóyìnbó kọ́ ọmọ rọ̀nà lọ. gbogbo ègún tó ní obì máa kọ́ ọmọ lọ́kọ́. báyìí lolúwa sọ. ẹ̀jẹ̀ Jésù lè dànù. asakọ wípé aṣẹ́gun dragoni nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti nípa ọ̀rọ̀ ẹ̀rí ẹ̀kọ́ wa. mo dúró nínú ọ̀rọ̀ Olúwa the word of the Lord. Gbogbo ègún. Every curse. Tó dúró lórí ayé rẹ̀. That's upon your life. Iná rẹ̀ dàbí ewé. Olú ọ̀rọ̀ yellow. every word they use. ọ̀rọ̀ máa lọ àwọn tó gbogbo. we see your result later. olúwa yí ìdáná lọ́wọ́. gbogbo ọ̀rọ̀ tí a yé lò. every word they made is ọ̀rọ̀ àníjọ́ máa yọ lọ́jọ́ ayọ̀. olúwa yí ìdáná lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tí ayé lò ọ̀rọ̀ àníjọ́ lákòjọ olúwa yí ìdàlú lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tí ayé lò ọ̀rọ̀ afẹ́ sọ́dọ̀ nígbèsè olúwa yí ìdàlú lórí gbogbo ọ̀rọ̀ tí ayé lò ọ̀rọ̀ ìkórìíra olúwa yí ìdàlú lórí mo dúró nínú ọ̀rọ̀ mo gbé ọ̀rọ̀ wọ̀ mo pèdè ọ̀rọ̀ mo bá ọ̀rọ̀ sọ̀rọ̀ mo bá ọ̀rọ̀ wíjọ́ mo wọnú ọ̀rọ̀ mo lu ọ̀rọ̀ mo lu èdè mo bá èdè pèdè mo bá èdè fọ̀nkọ̀ mo wọnú èdè lọ mo gbé ọ̀rọ̀ àtètè kọ́sẹ̀ mo gbé mi bí ẹ̀wù mo gbé ọ̀rọ̀ àtètè kọ́sẹ̀ mo gbé sí ẹnu mo kó ọ̀rọ̀ àtètè kọ́sẹ̀ oh. mo gbé wọ̀ bí aṣọ torí akọ́ pé látètè kọ́sẹ̀ ọ̀rọ̀ wà ọ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run ọ̀rọ̀ náà nípa rẹ̀ ládọ́gbogbo ó lè di ọ̀rọ̀ mo lọ méjèmú ọ̀rọ̀ mo lọ àṣẹ ọ̀rọ̀ lóhùn ọ̀rọ̀ mo lágbára ọ̀rọ̀ mo ló ìpè ọ̀rọ̀ mo ló òróró ọ̀rọ̀ mo ló àṣì ọ̀rọ̀ mo lóhùn ọ̀rọ̀ mo ló méjèmọ̀ mo ló ọwọ́ mo sọ tẹ́lẹ̀ mo ló ojú ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ̀rọ̀ tí ayé sọ tó dá ọdún ọ̀rọ̀ olúwa gbé mi. Masada yakaparumada. Eduke yemeseli kepa. Ayemeseli keruegede yemekeva adayama kabaru keda adeyemeru egegeda mo pe jésù ọ̀rọ̀ àtètè kọ́sẹ̀ mo lò ó akayama salika ọ̀rọ̀ kọ̀rọ̀ tí mo fi dán dúró olúwa gbé mi ọ̀rọ̀ tí ń di ọ lọ́wọ́ olúwa gbé mi màsẹ́ẹ̀lì màkàfàrọ̀ ọlọ́run kọ́ yà ọ́ lẹ́nu ọlọ́run kọ́ yà ọ́ lẹ́nu ọlọ́run kọ́ yà ọ́ lẹ́nu ó tí ayé gbà lọ ọ̀rọ̀ ni mo lò ó yẹ gbà padà adekeye meruada akeye meseli kepa o ti ayé gbà lọ ọ̀rọ̀ ni mo lò ó yẹ gbà padà ọ̀gá sàmì o ti ọ̀tá gbà lọ ọ̀rọ̀ ni mo lò ó yẹ gbà padà emeseli kepa yamakaba o ti ọ̀tá gbà lọ ni mo lò ó yẹ gbà padà gbogbo ẹni ló máa fàyè hàn ayérayé lè jáde láyé ayé bɛ sede yeke pa adari makaba yamarua edudu gɛgɛ yama sali kapa ɛni lɔ ma fa ye o ayera ye lɛjɛ de la ye ma seli kapa ɛni ti fi ojú rɛ la ɛni ti dɔn lɔ ɛni ni aye rɛ la mo bi ayera ye se iwọ sami ayera ye lɛjɛ adélayé lè jáde láyé gbogbo òróró ìpọ́njú tí wọ́n talé ọ lórí ẹ má sàlẹ̀ kàpá iná sì dànù lórí ayé maru eke varu amakaba. elu emeru ekeba. in the name of Jesus. òróró ìpọ́njú lórí ẹ. all jésù sí i òróró àṣedànù. ayọ̀ wastage. ẹ̀jẹ̀ Jésù sí ìdànù. òróró ìjákulẹ̀. ayọ̀ disappointment. ẹ̀jẹ̀ Jésù sí ìdànù. mo wọ jogunjogun agbára Jésù. mo súre. I bless you. wáyà gbà àánú. gbà àánú. má gbàgbé. ẹ̀yin agbára ti ń di àánú lọ́wọ́. that agbára àmúbọ́. power of we can fall. lọ́wọ́. wọ́n bẹ̀rẹ̀ pé kí ni túmọ̀ èso ọwọ́ rẹ̀. ó ní káwọn èèyàn ènìyàn mi ọmọ bá mú àmúbọ́ mọ́ nítorí ẹ̀jẹ̀ tó jáde lọ́wọ́ Jésù ẹ̀yin agbára àmúbọ́ ẹ̀ lànà dà ẹ lànà dànù ẹyẹ ẹyẹ ẹgbàre ẹyẹ ọwọ́ rẹ gbàre ọwọ́ rẹ gbàre ọwọ́ rẹ gbàre ọwọ́ rẹ gbàre ọwọ́ rẹ gbàre gbogbo ẹni tó ní bá ọba rẹ fọ òní rìn débi ilé wa ẹ ti gbàgbé ni akànlẹ́sọ lẹ́sẹ̀ wọ́n béèrè pé wá ìta fi ń kan ọ̀ lẹ́sọ ó nítorí ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ ni wọ́n béèrè pé kí ni túmọ̀ ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ ó nítorí ẹ̀jẹ̀ tó ó jáde lẹ́sẹ̀ mi ó ní ó ṣe ètùtù níbi gbogbo tí àwọn èèyàn mi bá tẹ̀ kán lè múre ń bẹ̀ wọ́n wá ní kí ni ó padà ṣẹlẹ̀ ó ní ibikíbi tẹ́ ẹ bá tẹ̀ máa gbàbẹ̀ fún yín wọ́n ní kí ni ìrúbọ tó fi gbàbẹ̀ ó ní ẹ̀jẹ̀ tó jáde lẹ́sẹ̀ mi ó ní ìrúbọ táwọn èèyàn mi kí wọ́n lè lómìnira gbogbo bí ẹsẹ̀ rẹ wọ̀ ó máa gba ire o máa gba ire o máa gba ire o máa gba ire o máa gba ire ogun ìdílé dìde ó ní èmi ni mo ní ó ní mo da ẹ̀jẹ̀ lójú wọ́n bí léèrè bóòlù ó ṣe dẹ̀jẹ̀ lójú ó ní ṣé wọ́n rántí mi ìṣẹ́gun gẹ́símánì màṣẹ́lì kàpárù àmà olómù ti jẹ́rìí káfárì wá bí ọba ti sí ti káfárì kò sí ti gọ́gọ́ta. There is no victory. Maselikapa. Bí o sì ti Gọ́gọ́ta, kò sí ìjínde níbojì. Maselikapa. Wọ́n wá ń bẹ̀rẹ̀ pé kí ló dé. Ó ní rántí pé Gẹ́sìmánì. Mọ gbàdúrà. Oògùn bí ẹ̀jẹ̀ jáde. Wọ́n ní kí ni túmọ̀ rẹ̀? Ó ní láti pa àdẹ́sí tí ogun ti ń bẹ nílé àwọn ènìyàn mẹ́rẹ́. Èmi ò mogun tó gbé jáde nínú ìdílé yín. Àmì ti ń bẹ nílé yín. Tó ń fi ọ̀ràn bí ológun. Báyìí lọ́lúwẹ̀ sọ. Olúwa parẹ́ lójú. Dessa vez. àmì tí ń bẹ nílé yín ayé mi sèlí kàfà adédèké yé mi rú àná lónìí ó parẹ́ lára rẹ̀ àṣẹ ilé kékeré mi àmì yẹn parẹ́ lára rẹ̀ àmì yẹn parẹ́ lára rẹ̀ ó ní tẹ́ ẹ bá sọ̀rọ̀ ó ní ẹ béèrè á ah. fi fún yín wọ́n ní ta ló fún yín lásẹ̀ ó ní òun ni wọ́n ní kí ni rúbu àṣẹ ó ní torí ẹ̀jẹ̀ tó bẹ̀rẹ̀ òun jáde wọ́n bí léèrè pé ah, asked, Báwo lẹ̀jẹ̀ ṣe jáde lẹ́nu rẹ̀? How come? Ó ní afúnmilọ́tí kíkan. He said was given bitter wine. Ó ní ẹ̀jẹ̀ ni ìkorò wọ̀. And bitterness enter his blood. Thy drum bitterness. Káwọn èèyàn mi ọmọ bá mọ̀ korò. Kí ọ̀rọ̀ ẹnu wọn ó lè nítumọ̀. Gbogbo bí o bá ti sọ̀rọ̀. Nírìn àjò ọ̀sẹ̀ yìí, o máa gba ire níbẹ̀ ó máa gba ire níbẹ̀ ó máa gba ire níbẹ̀ ó máa gba ire níbẹ̀ ó máa gba ire níbẹ̀ ó máa gba ire níbẹ̀ ó máa gba ire níbẹ̀ ó máa gba ire níbẹ̀ ó máa gba ire níbẹ̀ wọ́n ń dé ní adíẹ̀gún oh, wọ́n bẹ̀rẹ̀ pé kéde tó máa adíẹ̀gún ó ní adíẹ̀gún láti yí ègún òdìlé kúrò lórí àwọn ènìyàn gbogbo ègún tí kì í jẹ́ ká tayọ nínú ìran yín ó yí dànù lórí ẹ̀ ègún yẹn yí dànù lórí ẹ ègún yẹn yí dànù lórí ẹ ègún yẹn yí dànù lórí ẹ wọ́n wá béèrè pé kí ló kù ó ló ti gbé ga gidi gan ó fún lórúkọ kan tó borí gbogbo orúkọ pé ní orúkọ Jésù kí gbogbo orúkọ wọlé kí gbogbo àwọn jẹ́wọ́ pé Jésù lólúwa gbogbo agbára tó ń di ọ lọ́wọ́ wọ́n tẹríba fún ọ agbára tí ń yọ ìrìn àjò rẹ lẹ́nu wọ́n tẹríba fún ọ lórúkọ Jésù wọ́n tẹríba fún ọ wọ́n tẹríba fún ọ wọ́n tẹríba fún ọ aninilára ayé rẹ dòkú apanilẹ́nu ayé rẹ̀ dò apanilójú ayé rẹ̀ dò ọwọ́ olúwa gbé ọ níjà ọwọ́ olúwa gbé ọ níjà ọwọ́ olúwa gbé ọ níjà ọwọ́ olúwa gbé ọ níjà ọwọ́ olúwa gbé ọ níjà ọwọ́ olúwa gbé ọ níjà ọ̀gá gba ire tuntun ọ̀sẹ̀ tuntun ló wọ̀ yìí gba ire tuntun sàmí ò gba ire tuntun gba ìyanu tuntun gba ìrànlọ́wọ́ tuntun gba ìgbéga tuntun gba ìrànlọ́wọ́ tuntun gba ìgbéga tuntun gba ìfọkànbalẹ̀ gba ojú rere gba àánú gba ojú rere gba àánú gba ojú rere gba àánú gba ojú rere gba àánú gba ojú rere gba àánú gba ojú rere gba àánú gba ojú rere gba àánú gba ojú rere gba àánú gba ojú rere gba àánú gba ojú rere gba àánú gba ojú rere gba àánú lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere mo rán ọ lọ lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere ẹni bá bá ọjà ọlọ́run máa bàjá. ẹni bá bá ọmọ rẹ jà oh, ọlọ́run máa bàjà ẹni bá bínú ẹ ọlọ́run máa bínú sí ẹni bá gbógun tì ọ oh, ọlọ́run máa gbógun tì ẹni bá ní ọlá ọlọ́run máa fara ní. ẹni lọ́kùnbi tó gbégbà ọ máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ ire tó ti bọ́ wá lọ́jọ́ pípẹ́ gba ire rẹ gbogbo ire ọjọ́ pípẹ́ gba ire rẹ gba ire rẹ gba ire rẹ gba ire rẹ gba ire rẹ gba ire rẹ gba ire rẹ gba ire rẹ ìrìn àjò ọ̀sẹ̀ yìí gba ire gba ire gba ire gba ire ire gba ire gba ire gba ire gba ire gba ire mo kéde rẹ fọlọ́ọ̀rẹ́ màrúwà kàfàrúwà màkàbà èlú mẹsẹ̀lì àkàbà èké yá màrúwà oh, kàbà yá àwọn olóore kí wọ́n rántí rẹ. Kán fi ire wá ọ rí. Kán fi ire wá ọ rí. Kán fi ire wá ọ rí. Ẹ̀yin tẹ́ ń retí lẹ́tà ayọ̀. Ẹ gba lẹ́tà ayọ̀ yín. Lọ́sẹ̀ yìí ni ẹ gba lẹ́tà ayọ̀. Ẹ gba lẹ́tà ayọ̀. Ẹ gba lẹ́tà ayọ̀. Ọ̀sẹ̀ yìí máa pé ọ. Mo gbàdúrà ọ̀sẹ̀ yìí máa pé ọ. Lórúkọ Jésù ọ̀sẹ̀ yìí máa pé ọ lórúkọ Jésù ọ̀sẹ̀ yìí máa pé ọ ọ̀sẹ̀ yìí máa pé ọ ọ̀sẹ̀ yìí máa pín ọ́ ọ̀sẹ̀ yìí máa pín ọ́ ọ̀sẹ̀ yìí máa pín ọ́ ọ̀sẹ̀ yìí máa pín ọ́ ọ̀sẹ̀ yìí máa pín ọ́ ọ̀sẹ̀ yìí máa pín ọ́ ọ̀sẹ̀ yìí máa pín ọ́ ọ̀sẹ̀ yìí máa pín ọ́ ọ̀sẹ̀ yìí máa pín ọ́ ó máa rí àánú gbà ó máa rí àánú gbà ó máa rí àánú gbà gba ìrànlọ́wọ́ gba ìrànlọ́wọ́ gba ìrànlọ́wọ́ gba ìrànlọ́wọ́ gba ìrànlọ́wọ́ gba ìrànlọ́wọ́ gba ìrànlọ́wọ́ gba ìrànlọ́wọ́ gba ìrànlọ́wọ́ gba ìrànlọ́wọ́ gba ìrànlọ́wọ́ àdúrà rẹ gbà gba ìrànlọ́wọ́ àdúrà rẹ gbà gba ìrànlọ́wọ́ àdúrà rẹ gbà gba ìrànlọ́wọ́ àdúrà rẹ gbà gba ìrànlọ́wọ́ àdúrà rẹ gbà gba ìrànlọ́wọ́ àdúrà rẹ gbà gba ìrànlọ́wọ́ àdúrà rẹ gbà gba ìrànlọ́wọ́ àdúrà rẹ gbà gba ìrànlọ́wọ́ àdúrà rẹ gbà gba ìrànlọ́wọ́ àdúrà rẹ gbà lọ tayọ lọ ṣe rere lẹ́tà ayọ̀ rẹ ó ti ọ̀ lọ́wọ́ báyìí lẹ́tà ayọ̀ rẹ tẹ̀ ọ́ lọ́wọ́ ó tẹ̀ ọ́ lọ́wọ́ ó tẹ̀ ọ́ lọ́wọ́ ó tẹ̀ ọ́ lọ́wọ́ gbogbo ìjọba náà ó yà dànù ìjọba náà yà ìjọba náà yà ìjọba náà yà ìjọba náà yà ìjọba náà yà ẹ̀tọ́ rẹ dé ìyanu rẹ dé bẹ́ẹ̀ lÓlúwa sọ kò yí padà pàtẹ́wọ́ fọlọ́ndà àdàtọ́ pé mo kò yí. celebrate God with your hands say congratulations to yourself ọ̀sẹ̀ wo ni mo pè ọ̀sẹ̀ náà. this week is a week of miracle. ọ̀ràn tí pàtẹ́wọ́ dáadáa fún ọlọ́run. orí bàbá mi sọ pé ìyanu ń bẹ lọ́sẹ̀. pé ká ṣiṣẹ́ lórí ìyanu. a máa yin ọlọ́run ní ìsìn. wò mí o ọlọ́run ò lè kọ́ ẹni ọlọ́run kọ́ ẹni ọlọ́run gbèrò ẹni ọlọ́run dìmọ̀ kò lè jáde kó mọ̀fọ́. he cannot go out and come back empty handed. ọ̀tẹ́bàtọ̀ ọba ṣe lọ́sẹ̀ yìí ọmọ àmọ́gò níbẹ̀. lórí àbí your portion there. bóyá pé mẹ́jọ ni mo bá dé. I think I stop at eight points. bí Ọlọ́run bá ń kọ́ ọ tó bá tẹ̀lé o. if God is building your tó bá build yẹ ọ máa mú kí olórí ó gbóhùn rẹ. to make benefactor to listen to your voice. ọ máa kó gbóhùn rẹ. you make benefactor to listen to your voice. ẹlẹ́ẹ̀kẹtàn. nine. ọ máa fún ọ ní ìtọ́ni. he will give you direction. ìtọ́ni. direction. toró ló kọ́ Pétérù. because he told Peter. Pétérù. Peter. ti àwọn síbí. put your knife there. ibi ilẹ̀ já wà. fishes are there. ọdẹ ti àwọn bẹ̀. and he did so. ohun tó ti dààmú fún. what he actually said before. ọdẹ kó ọ̀pọ̀ jáde. he called fishes in the number. ọ̀gá ó máa kó ọ̀pọ̀ ire lọ́sẹ̀. amen in the name of jesus. lórí olórí ogun oṣù kẹẹ̀ẹ́dọ́gbọ̀n. as touching the captain of the month of november. ó kọ́ pétérù bí ó ṣe kẹja. he taught peter what to do. pétérù ló máa ń pẹ peter said i'm a good fisherman. he said no you are not a professional. ó gbà kọ́ ọ̀gá ohun tó ló máa ń ṣe tó ń fagbára ṣe ṣùgbọ́n tó ń jẹ gbèsè. once you are good but if you struggle to do your own work. ọ̀nà tó gbà ṣàṣeyọrí. ọlọ́ọ̀ máa kọ́ ọ lọ́sẹ̀. Jacobu. Jacob. Olùmẹ̀ràndà. He said not to Olùmẹ̀ràndà wọ́n kàn máa pọ̀ ya rẹ̀ dání. They will just be changing your ways. Gé igi kó fin igi. Cut off the tree. Bẹ́ẹ̀rẹ̀ bá ń gùn lọ́wọ́ sọ sábẹ́ rẹ̀. Split it when they are made. Ọkọ Jacobu. He touched Jacob. Jacobu mú ọ̀pọ̀ ẹran jáde. Jacob lay with many animals. Ìwọ náà wọnú ọ̀sẹ̀ yìí. You venture into this week. O máa kú ọ̀pọ̀ ìyanu. Amen. O máa fún yàn ní ìtọ́ni. He will give you direction. Ọkọ Mose. He taught Moses. Ti ọwọ́ rẹ̀ bá bí yá. Just put your hand in your hand. Yọ jáde padà. Ó funfun. Bring it out. It is fine. Tí ìbọn padà. Do it again. Wo mi wò ọ ọ̀dẹ̀jẹ̀ ó ní gbogbo tó lónù mo ti kọ́ ọ ní tó ṣe ẹni tí ọlọ́run kọ́ tó bá build ẹ ó máa fi ìtọ́nilé ọ lọ́wọ́ pé báyìí ni ó rìn ìwọ lè fẹ́ rìn bí táyé ṣe rìn yóò sọ fún ọ pé no ọ̀tọ̀ ní ọ̀nà tiẹ̀ ti táyé yàtọ̀ sí ti kẹ́hìndé bí wọ́n ṣe máa gbà rè ọ̀nà tí wọ́n wá gbà yìí ó ń padà rọ́wọ́ mú ju táyé lọ torí olókọ́ bó ṣe rìn kò lè kọ́ ọkọ́ mú jàkú lulẹ̀. he cannot give you direction. ẹ pín àwọn ènìyàn wọlé ọ̀gá sàmì ìrìn àjò ọ̀sẹ̀ yìí ọ̀nà tó gbà kájọ ire ah! ọlọ́ọ̀ máa kọ́ ọ. Maselia Kaba. Adeyeru Eva. Láìdé. Ohun tó ni orí ọ̀fẹ́ láti ṣe. What you have grace to do. Ọ̀sẹ̀ ju tó ọkọ́ láti ṣe It is better than what you eh. learn to do. <laughs> Masalia Kaba. Elu bẹ́ẹ̀ ni sà. That's it. To Tó tí orí ọ̀fẹ́ bá yọ̀ǹda fún ọ láti kọrin. Ọ̀sẹ̀ ju kọ́ lọ kọrin pé mi náà fẹ́ kọrin. Èmi náà fẹ́ kọrin lọ. Torí ń tó lórí ọ̀fẹ́ láti ṣe. Ó máa rọ̀ ọ́ lọ́rùn ju tó ọkọ́ láti ṣe lọ. Torí Ọlọ́run ló tẹ̀lé you Ẹni ó wá tẹ̀lé yẹn ti fún ọ lágbára tó fi rìnrìn àjò yẹn ó ti fún ọ lórí ọ̀fẹ́ láti ṣàṣeyọrí lọ́nà tó tayọ ẹgbẹ́ àṣẹjáde akeyemẹsẹdàyà ìrìn àjò rẹ lọ́sẹ̀ ọlọ́ọ̀ máa kọ́ ọ lọ́nà tó gbà ọlọ́run máa kọ́ ọlọ́nà tó gbà ọlọ́run máa kọ́ ọlọ́nà tó gbà ọlọ́run máa kọ́ ọlọ́nà tó gbà ọlọ́run máa kọ́ ọlọ́nà tó gbà ọlọ́run máa kọ́ ọlọ́nà tó gbà mo ní ọlọ́run máa kọ́ ọlọ́run máa kọ́ bó o ṣe rìn ọlọ́run máa kọ́ bó o ṣe máa rìn ọlọ́run máa kọ́ bó o ṣe máa gbégbé sẹ̀ ọlọ́run máa kọ́ lórúkọ Jésù ọlọ́run máa kọ́ lórúkọ Jésù ọlọ́run máa kọ́ o ní sí ẹsẹ̀ gbé o ní sí ẹsẹ̀ gbé o ní sí ẹsẹ̀ gbé o ní sí ẹsẹ̀ gbé o ní sí ẹsẹ̀ gbé ẹni ọlọ́run fọlọ́ wà ní yes it is that place that be in a class that God wanted to be. Then bẹ́ẹ̀ni ẹni ọlọ́run ọkọ kíláàsì oní kíláàsì ni ọ wà o jẹ ọfíìsì ọlọfíìsì ni o wà á lè benefit lọfíìsì ni o wà torí kò èso ọfíìsì ẹ lọ wà má Don't forget. Oh olóríire ọsàn jọ lórí pípé lọ. a fortunate person is better than a knowledgeable person. ẹni ọlọ́run kọ́ ni wọ́n pè lólóríire. ẹni tí ń fọpọlọ ara rẹ̀ gbé náà pé oríire pé bó ṣe wà. ṣùgbọ́n bọ́lọ̀ wọn bá kọ́ o lè máa forí pípé sin olóríire. he can be using his brain to be serving those opportunities ta ló sàmì níbí bó o ṣe máa gbé tó fi dé èèyàn láyé ah, ọlọ́run máa kọ́ ọ. èké yálì màrú èkébà bó o ṣe máa rìn tó fi dìde láyé ọlọ́run máa kọ́ èmẹ́kẹ́ bàrúwà ọlọ́run máa kọ́ ọlọ́run máa kọ́ ìwé àìsáyà forty eight verse seven yẹn ó ní ọkọ̀ bó ṣe rìnrìn rẹ ó lè dárìn màkẹ́ bàrúwà màkàbà àdéyẹmẹ́rú àkàbà mo gbàdúrà ẹni tó gbé ọ̀rọ̀ ẹni tí ń tì ọ́ lẹ́yìn ó máa kọ́ ọ lọ́sẹ̀ yìí. Màsẹ́lì kàpà, ó máa kọ́ ọ lọ́sẹ̀ yìí. Ó máa kọ́ ọ lọ́sẹ̀ yìí. Ó máa kọ́ ọ lọ́sẹ̀ yìí. Ó máa kọ́ ọ lọ́sẹ̀ yìí. Èmi olùrapadà rẹ̀. Èmi olùrapadà rẹ̀. Ẹni máa yí sẹ́ni. Èmi lórí Ọlọ́run rẹ̀. Tó kọ́ o ní ó kọ́ fún èrè. Ẹni tí ó kọ́ ní ọ̀nà tí wọ́n mọ̀ rìn mo gbàdúrà ìrìn àjò ọ̀sẹ̀ ọlọ́run máa kọ́ ọlọ́run máa kọ́ ọlọ́run máa kọ́ ọlọ́run máa bí ọlọ́run bá bíldì ẹ yóò fún ọ ní ntọ́ ọ̀fẹ́. he will grant your ah. request. o rí àwọn tí ń sin ajá ni wọ́n fún ajá ní oúnjẹ wọ́n ò tún gbé odidi ẹja bọ́yọ̀ ọmọ wọn gan bọ́yọ̀ àfọ ẹja náà gé pín mẹ́ta odidi ẹja wọ́n gbé bẹ́ẹ̀ fàjá wọ́n fún ajá ní ntọ́fẹ́ jẹ torí ẹ̀ mọ̀ pé ó lè ya dìgbò ní bí báwọn ọba fún ní tọ́fẹ́ wọ́n á fún ní tọ́fẹ́ jẹ wọ́n á fún lẹ́ja wọ́n á sí ẹja rẹ̀ lódìdí wọ́n á dá iná oúnjẹ rẹ̀ dá torí àwọn ló ń tọ́ àwọn ló ń tọ́ òbí ọlọ́mba wa ń tọ́ ọtọ́ bá kọ́ tọ́lọ́mba sponsor rẹ̀ tọ́lọ́mba tí ọ lẹ́yìn yóò fún ọ ní tọ́ ọ̀fẹ́ kò ní fẹ́ kó o rìn kọ́ ọmọ mọ̀ nǹkan rere torí ojú ọ̀gbọ́dọ̀ tí torí ìtìjú rẹ ìtìjú rẹ ni ojú òsì gbọ́dọ̀ tí Ọlọ́run ojú kìí sí it so it is compulsory for him to provide for you. láti pèsè fún ìdílé rẹ dandan ni fún kó pèsè fún ọ mo gbàdúrà ohun tó fẹ́ yẹn gan tó ń sọkún lé lórí akéyàmárù akabaru àmà ọyẹ ọyẹ gbà á ọyẹ gbà á ọyẹ gbà á ọyẹ gbà á ọyẹ gbà á ọyẹ gbà á ọyẹ gbà á ọyẹ gbà á ọyẹ gbà á ọyẹ gbà á ọyẹ gbà á ọyẹ gbà á wá ìtò fún ọmọ Ísírẹ́lì ní ráìsì jẹ why was he giving the people of Israel rice to eat. kò tó wá sí ordinary rice oyin ni wọ́n fi produce yẹ. honey was used to produce it. láti produce manna. to produce manna. oyin sì ní oyin ní àwọ̀ àwọ̀ bíi yellow àbí ó ní kọ́lọ̀ tiẹ̀ bíi brown ṣùgbọ́n kí ló yẹ tí manna wá ń gbé white wá. Tell me why the color of manna was. Torí ó produce yẹ, ó perfect everything, ó gbé jáde fún wọn, torí ò ní kọ́ wọn. Hmm. wọ́n dẹ̀ ń fún wọn ní tiwọn fẹ́ wọ́n tó sọjọ́ kan wọ́n ní arántí ẹja ẹja arántí ẹran arántí panla arántí hmm. ẹ̀fọ́ arántí ìbàrà ọmọ oúnjẹ arántí ewédú arántí ẹ̀fọ́ àwọn arántí ẹja tí àwa ń jẹ ìwé nọ́mbà eleven àwọn arántí ẹja táwa ń jẹ àpàlà àti bàrà àti ewébẹ̀ àtàlùbọ́sà ẹgbọ́n tí ń dákọ̀ ní ìsìn ọkàn wá gbé àrẹ́jà jẹ afẹ́ padà torí arántí ẹ̀fọ́ tá a máa jalẹ̀ kù lélẹ̀ wa láìdé bí ìgbà tó ń gbélé yín ní family house yín àwọn ẹ̀fọ́ tó gbìn ẹ̀kùlé tó ọmọ lọ já láàárọ̀ so arántí ẹja ọlọ́run ni ṣé ẹja lẹ wá rántí níbi gbogbo tó wà lẹ́yìn ẹja lẹ rántí ẹ wà rántí nǹkan gidi mọ́ rántí o tún gba lẹ́yìn ìgbà tó kó family house yín ọgbà lẹ́ta o tún lọ jẹ́fọ́ lẹ́yìn family house torọ́ rántí ọlọ́run wa lọ́dà ẹ jẹmọ́ fẹ́gbà tó ń jẹmọ́ náà èso lọ́bẹ̀ mọ́. ẹ fọ tẹ̀tẹ̀. bàbá ewo bàbá mo gbàdúrà máa kọ́ ọlọ́sẹ̀ máa kọ́ ọlọ́sẹ̀ ọlọ́mọ kọ́ lọ́sẹ̀ ò ní rárẹ̀ nù ó gbọ́dọ̀ fún ọ ní tó fẹ́. he must grant you your heart desire because one is backing you up. ọlọ́dẹ ẹ̀fọ́ ẹ̀fọ́ family of ilé lẹ́gbẹ̀ẹ́. remember the vegetable of your family which is masquerade family. tó nígbà tí ọlọ́nkọ tó jẹ mọ́nà tó rántí pé ọfẹ́ lọ family house mọ́ níjó ni mo sọ pé onílé yẹn ló ti fẹ́ wo tán ọlọ́ọ̀ láìkí ibẹ̀ nígbà ọlọ́nkọ ohun tó máa ṣe jẹ́ oh èèyàn ọlọ́run máa kọ́ ọlọ́run máa kọ́ ọlọ́run máa kọ́ ọlọ́run máa kọ́ ó ní ẹ̀rí ó gbọ́dọ̀ egbodò ah, gẹ́gẹ́ ó máa kọ́ yàn say and what they're doing yóò máa dàbí it will be like <laughs> magic bí ipò ọmọ ṣe jù as if you are the best torí ọlọ́ọ̀ni ń kọ yóò fún ọ ní ntọ́ ọ̀fẹ́ torí òní ń kọ torí òní ń kọ tọ́lọ̀ bá kọ ọ máa mú kó o ṣe rere níbi tí ò ti sí ìṣe rere Isaac ọfẹ́ lọ dáko ọfẹ́ tẹ̀síwájú olúwa ní Isaac má kú òní Gérárì dúró ibi tó wà ní kó dúró sí ibi tó ti ṣe rere rè òun dẹ̀ rí íjíbítì íjíbítì ní olúùlú bíi amẹ́ríkà nígbà yẹn torí íjíbítì ló kọ́kọ́ lajú láyé íjíbítì ló ṣe pépà tá a fi ń kọ̀wé igi kan ni wọ́n fi pòdúsì ẹ̀ jáde torí àwọn ló kọ́kọ́ lajú tó ọwọ́ fẹ́ lọ sí íjíbítì ọlọ́run á wí pé íjíbítì ni wọ́n ń wò ìran íjíbítì lórí ibi tí ṣe rere rẹ̀ wà ó yàtọ̀ síbi tó wo there are many people tí yóò dúró de ìkọ́ni ọlọ́run ire rẹ̀ ń bẹ ní Ghana tó gba America there are many people tó gba Malaysia lọ ire rẹ̀ ń bẹ ní Èkó ó gba Malaysia sorry, could lọ torí kò dúró de ìkọ́ni ọlọ́run ọlọ́run sọ pé má kú òní gẹ́rájì dúró síbẹ̀ máa dáko ń bì ọwọ́ adáko lọ́jọ́ yẹn ọwọ́ àṣìṣe oko ọwọ́ amú ọkọ̀ ọgọ́rọ̀ ọ̀run àti irú ọmọ rẹ bẹ́ẹ̀ ni sà ìmá àkàfà ọwọ́ amú ọkọ̀ ọgọ́rọ̀ ọ̀run oh, mo gbàdúrà ta ló sàmé ilẹ̀ tó wà yìí lọ́sẹ̀ yìí ẹnẹ́mẹ̀kẹ́bà ó máa kájọ rẹ̀. Maquet ava daya marua. O máa kẹ́jọ ire. O máa kẹ́jọ ire. Ọ̀gá ó máa kẹjọ ire a máa yẹ lọ fún ìṣẹ́jú méjì báyìí ó máa kẹjọ ire yóò fún ọ ní ìtọ́ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni yóò mú kó o ṣe rere níbi tí ẹgbẹ́ rẹ dé ti wò tí rọ́nà lọ bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ kọkànlá tí ọlọ́run wà lẹ́yìn rẹ tó bá ń tọ́lọ̀ bá build yẹ tọ́lọ̀ bá so onígbọ̀wọ́ rẹ tọ́lọ̀ bá ń tẹ̀lé ọ àmọ́ kó o borí ogun tó jù ọ lọ. it make you to conquer the battle that is superior to you. òfin wà ní Ísírẹ́lì ọmọ ogún ọdún sọdún mọ́kànlélógún ló gbọ́dọ̀ lọ sógun. those that need you to go to war. ọmọ ọdún mẹ́tàdínlógún ni Dáfídì lọ fèsì Gòláyátì. David was seventeen years when he faced Goliath and he conquered him. kò ní ìrírí ogun rí kò gbé mọ́ rí kò jagun rí ṣùgbọ́n ọmọ rọ́bà fi pẹ́ mọ́ eh. fẹ́ mọ́ sí yàtọ̀ sí èèyàn hmm. òkòtọ́ pẹ́ mọ́ kò lè ràn èèyàn kò ẹ mọ́ lọ́mọ panu oko àwọn rọ́bà tá a máa fi kọ́rí tán fi kọ́rí nígbà tá a wà lóko tó àwọn rọ́bà yẹn ló ní àwọn rọ́bà àkópẹ́yẹ tó tí ó fòkò sí ó ń lò pé gòláyàtì gòláyàtì wà rẹ́rìn pé ṣé kè ṣe pé wọ́n ọmọ ẹ̀yìn ya wèrè sá ṣé mọ̀ ń bẹnu ẹyẹ òbẹ ni àbágbọ́n àbí mọ̀ ń bẹnu ẹyẹlé àbẹ́gà uh-uh. àbẹ́ ìwárí àbáparò ni mí ni ọwọ́ amúrọ́bà dání ó fòkò sí ọwọ́ àfi òkò síbẹ̀ ó wá fẹ́ ta mí rọ́bà fọ́ọ̀ lẹ́kọ̀ọ́ ni ṣé ti ìbọn ọwọ́ mi àbí tọfà àbí ti àrídà tí mo gbé dání sẹ́gbẹ̀ẹ́ jẹ́ ọba tí ẹ bẹ̀rù gbogbo ẹ̀ ó rí òmìnira mi bí mo ṣe ga tó ni wọ́n lè bí mo ṣe dira bí eégún. just see the way I dress uh, like a masquerade. David ní kí ni èmi ò rí náà rí ọ ọ dàbí ẹ mọ́ yọ alákẹ́rẹ́ àná. ó lé mi lẹ́mọ́ ọlọ́ngbọ́n ni mo ti ń wò yé kíni tí mo fi ń wò bí ojú mi ẹ̀rí bí ẹ mọ́ ẹ̀rí kókóló ah, ọlọ́run máa tẹ́ lónìí ọjọ́ máa wẹ̀sì ayé rẹ̀ dáfídì ní ọ̀gá sẹ́yìn lẹ́ sọ̀rọ̀ àbẹ́kùté ẹ̀kẹ́rẹ́ ètò ìbí mọ̀ ń bẹnu ajá tó bí mọ̀ ẹ̀kẹ́rẹ́ lójú ni ẹjọ́ ni tí mo lè máa yàdá sí lọ torí ẹ̀kẹ́rẹ́ jù nígbà yẹn bá yẹn bá pẹ́ máa yàmọ̀ pé yóò fi bàbá nǹkan jẹ́ ọ̀tá àbọ̀ jẹ gbogbo ẹ̀ tán tọ̀tá rẹ̀ ké rere lórí ọlọ́nkọ ó máa borí ọ̀tá. amasalikapa enamaru akaba ọ̀tá rẹ̀ ó kéré sẹ̀ ó máa borí ẹ̀. lórí táyì tí dáfídì rí yàtọ̀ gòláyà ti ga lójú ara rẹ̀ ṣùgbọ́n dáfídì ń wò pé ah, àṣẹ èkú a bí èèyàn èkú gbọ́ wo òkè. A, rat is raising his hand. Èkú rìbí like a him. Èkú gbọ́wọ́ òkè. A rat is raising his hand. Gòláyàtì ló yẹ kó sáré sí Dáfídì. Gòláyà suppose to move Dáfídì ní It was there that was starting. That mosquito is trying to before he skin. No tó bẹ́ẹ̀ mọ̀ pé ni ọlágbá lọ́yọ̀ sáré sálà ìlágbá dáfídì ní sáré torí èkú ní orí gòláyà ti ti dorí èkúté bẹ́ẹ̀ ni sàórí èkúté ọwọ́ ń lọ báyìí ń lọ báyìí màrúwà kàfàyà ó ní bo ọ̀dàmà ẹ̀kú yìí ìwà jẹ lójú ọlẹ́ burúkú yìí ó kú dànù tó hmm. dáfídì ní ń lé bí ìgbà téèyàn ń lé kú wọ́n gé orí èkú ìkú olóyè ọwọ́ amúrọ́bà ó fi òkò bẹ́ẹ̀ ó fi òkò bẹ́ẹ̀ pé ìpè kù yìí ọwọ́ amúrọ́bà ń lé e lọ ìní mm. wọn wá ń sunkún torí ọ̀tá tó lónìí ni o máa borí ogun màsẹ́ẹ̀lì màrúwá káfàyà o máa borí ogun Dáfídì wá lé pé a. Ah, eku ìtún lè sábìsì ẹsà ó lè lọ. no this rat must not escape by station. wọ́n bá bẹ̀rẹ̀ pé kí ni ìrírí ogun tó o ní rí. èmi tí mo pa kàn ní ní ìpè kúté. I kill the lion I can kill the rat. èkúté ọ̀lọ́. No, this ah, is a mistake. I must kill Sọ́ọ̀lù ní jẹ́ ìdíra fún ọ. Sọ́ọ̀lù mi empower you. Ó ní gbà tí ìdíra gan mọ́ pa kìnìún. Bí wàá lọ máa bẹ́ kùté màá wá máa dira. Nítorí èkúté mi lè dira. Wo ogun tó ń sunkún sí kódà kò tiẹ̀ gbà kọ́ ọgbà wẹ̀lé lórí. The battle that makes you cry you don't even have to fuss about it. Màrúwà kàvarúwà mà ké yálìmà. Ó kàn gbà kọ́ ọmọ ṣépè fún. You just have to cause the battle. Ó fi gbàgbọ́ ṣépè fún. Use your faith to cause the battle. Ogun mi ò gbà kọ́ ọgbà wẹ̀ kọ́ ọkàn ṣépè fún. Bẹ́ẹ̀ àbáyé ń ṣe yín ni ẹ̀yin ogun ilé wa kọ́ ọkàn fi wọ́n ṣépè lọ́wọ́ abúṣe kó tó sọ pé ayé fún màlúwà kàfà ọ̀tá mi wọ̀ jàgbà èké ya maru àdàjà olúwa máa kọ́ ọ́ mẹ̀rú èké yàmà dáfídì lé ọ̀sán lè fi òkò pé eku gbẹ́sẹ̀ eku fẹsẹ̀ ẹlẹ̀ hmm. hmm. abẹ́ẹ̀rí abàmì eku ìfẹsẹ̀ ẹlẹ̀ hmm. ọwọ́ àtọ̀ ọbọnú àpò òkúta kékeré ni o inú àpò lọ́wọ́ o òkúta kékeré nínú márùn tó kó àpò ọwọ́ àtàwà ìpè ewé eku yìí wèrè ni ó ti fẹ́ jẹ gbogbo ìsulẹ̀ tán ìsulẹ̀ wa ọ̀tá lọ́ba bí rọ́bà ṣe ń bá ó ṣubú láti sọ pé ọmọ lè wọ́ lọ eku ó tún wọ́ ọ wá sáré bá ìdè eku náà lè pe ku ọ wá yọ ìdá àgòdà yáàtì torí ọ̀ràn tí mọ́ dàda ni ó bìlífù pé tẹ́tọ́ fẹ́ mọ́tò wọ́n fẹ́ fàdá pé ku ni etí ọ̀gẹ̀dẹ̀ tí ò tó ń tà yàdá sí sádàdá ló máa fi pé ku ni ọ̀ràn tí má dàda ni òkò lọ́kàn mọ́ dání àti rọ́bà tí ì pa ọ̀kàn bọ́ ọ lẹ̀ lọ sáré súnmọ́ pé ó ní lọ bó ṣe máa lọ ó sì mú. I brought his word. Ah, wọ́n yanjú wọ́n yan ké. he cut off his head. ọkàn bẹ́ orí ẹ̀ pé. he cut off his head. a yanjú orí èkó ìdáná. Hmm. wọ́n jẹ ilẹ̀ bàbá mi wọ́n jẹ suwa. how dare you take over the land of my father. lára wọn bá dá lára wọn bá dá wáyé. Hmm. wẹ́ ogun tí wọ́n ń kà sí wọn. eku lásán ni. it is nothing but a rat. wọ́n sì sá eku eh, eku lásán ni eku ajẹnudunle ní ìhàlẹ̀ mọ́ ni wọ́n wá náà wá sọ di bàbá rà. Hmm. mẹ́sẹ̀ lé àkàpà elume seliekeva o borí ogun láàárọ̀ akayama dali oh, akaba oh, elume selikaba o borí ogun láàárọ̀ o borí ogun láàárọ̀ ọ̀tá mi kàn jàgbá ah. eke ya marua enu emeru ekeba ake ya ni marua da ah. ọ̀tá mi wọ wàhálà eke ya marua kaba. Oh, àkàyé alimaru akabaru amasalina ó borí ogo rẹ náà ó borí tó ń là kọjá ó borí tó ń là kọjá ó borí tó ń là kọjá ó borí tó ń là kọjá ẹni ẹlòmíì dira mo ti biribiri twenty one ni màá gbà wọ́n gba biribiri fẹ́ ku eku tó sì pè fún rọ́bà lásán lè padànù ah, wọ́n à lẹ́mìí wọ́n kàn sí wọ́n kàn lẹ́nu lásán ni ẹ̀ wọ́n àlẹ́ sẹ́yìn tìgò láàjọ ọmọ lẹ́nu ni ó borí ẹ̀ ó borí ẹ̀ ó borí ẹ̀ ó borí ẹ̀ ó borí ẹ̀ ó borí ẹ̀ ó borí ẹ̀ ó borí ẹ̀ tí ẹ̀yin ọlọ́run pọ̀ tiẹ̀ ti mú ọ borí kọrin kan mamanda kọrin kan kọrin kan kọrin kan kọrin kan ọ̀yọ̀ọ̀yọ̀ kọrin kan wá orin kan tó lè kọ ọ̀pọ̀ ọ̀bà lórí wá orin. ẹ máa ju ọwọ́ yẹn sí arúgbó ọjọ́ yẹn.

arúgbó láíláí arúgbó kọrin kése arúgbó àwọn ọjọ́ arúgbó tí ò lè ṣá arúgbó tí ò lè tì arúgbó láíláí ọlọ́run àwọn ọlọ́run arúgbó ọjọ́ o mo wá júbà orúkọ Jésù yóò le. Mo fẹ́ ìyanu lọ́sẹ̀. I need miracle this week. Ọlọ́run ìyanu. Oh God of miracle. Yà Ẹ gbé ọwọ́ yẹn sókè. Raise tí ẹ lè sọ̀rọ̀. You to. Ẹ jẹ́ orúkọ Jésù yóò le. Mo fẹ́ ìyanu. I need miracle. Nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí. In the journey of this week. Ọlọ́run ìyanu. Oh God of miracle. Yà mí lẹ́nu. Surprise me. Surprise me. Yàmílẹ́nu. Yàmílẹ́nu. Yàmílẹ́nu. Yàmílẹ́nu. àdúrà yẹn ni mo wà. ọmọ tí ń pè ní ìyanu ni mo ṣàlàyé fún yín lánàá. bí tírélà bá wọ mọ́rúwá ọ̀nàmà ọjọ́ tẹ́ ẹ bá rí mọ́rúwá tí ń wọ tírélà ọjọ́ ni gbogbo èyí ó dùn ó pé mọ́rúwá ń wọ tírélà ìyanu nù bí màálù bá gbé ayán mi ọ̀nàmà is tẹ́ ẹ bá rí ayán tó gbé màálù wa nù tí ayán gbé màálù sẹ́nu ti ń lọ àtọmọdé àtàgbà ni ó dùn ó pé kí ló gbé àánú yìí ìtọ́jẹ́ ká táyé ọmọ wo dáfídì bí àránù. that was the reason why they were torí borí ìyanu ó borí ẹni tó jùlọ ẹnìkan ni kó gbàdúrà ó mọ tí ń pè ní ìyanu ẹ pariwo sọ áńgẹ́lì ìyanu èmi ló kàn lọ́sẹ̀ ẹ wọnú ayé mi wá ah, èmi ló kàn lọ́sẹ̀ ẹ wọnú ayé mi wá. Ah! Mo fẹ́ yanu, mo fẹ́ yanu, mo fẹ́ yanu, mo fẹ́ yanu ẹgbà nígbà kẹta. go to the altar. ìgbà méje la gbàdúrà yẹn. seven times we go to pray. níbo ni ìyanu mi wà. where is my miracle. olúwa gbé jáde fún mi lọ́sẹ̀. God bring it up for me this week. màá sẹ́ẹ̀kẹ̀rù àmàdá nígbà fà níbo ni ìyanu mi wà. where is my miracle. gbé jáde fún mi. oh give it to me. níbo ni ìyanu mi wà. where precisely is my miracle. ìyanu tó kọjú òye mi. miracle that is above my imagination. níbo ni ìyanu mi wà. where is my miracle. gbé jáde fún oh, mi. oh lord.

ẹgbàá lẹ́ẹ̀kẹrin ìyanu tí ó fòpin sẹ́gàn mi. miracle that put an end to my reproach. olúwa yọ̀ǹda rẹ̀ fún mi lọ́sẹ̀. Lord give it to me this week. kí ni mo ní kó ṣe. give it to me. Oh, Jesus Christ. Abba Father. Ìyanu tí ó fòpin sẹ́gàn mi. Miracle that put an end to my reproach. Ìyanu tí ó fòpin sí tí mo là kọjá. Miracle that put an end to what I'm going through. Bàbá. My father. Ẹ yọ̀ǹda rẹ̀ fún mi. Give it to me tẹ̀lé yóò kọ̀ fún tẹ̀sí mọ̀lá fún ẹ yọ̀ǹda fún ẹ yọ̀ǹda fún ẹ yọ̀ǹda fún ẹ yọ̀ǹda fún ẹ olúwo yọ̀ǹda fún ẹ yọ̀ǹda fún ẹ yọ̀ǹda fún ẹ ìyanu lórúkọ rẹ yọ̀ǹda fún ẹ yọ̀ǹda fún ẹ yọ̀ǹda fún ẹ yọ̀ǹda fún ẹ kálá ìgbàgbọ́ kálá ìgbàgbọ́ ìyanu yọ̀ǹda fún ẹ yọ̀ǹda fún ẹ yọ̀ǹda fún ẹ yọ̀ǹda fún ẹ kálá ìgbàgbọ́ kálá ìgbàgbọ́ yọ̀ǹda yọ̀ǹda lọ́sẹ̀ lọ́sẹ̀ lọ́sẹ̀ yàmúlẹ̀ lọ́sẹ̀ yàmúlẹ̀ lọ́sẹ̀ yàmúlẹ̀ lọ́sẹ̀ yàmúlẹ̀ lọ́sẹ̀ yàmúlẹ̀ lọ́sẹ̀ yọ̀ǹdàlẹ̀ ọ̀mẹ̀ yọ̀ǹdàlẹ̀ ọ̀mẹ̀ yọ̀ǹdàlẹ̀ ọ̀mẹ̀ yọ̀ǹdàlẹ̀ ọ̀mẹ̀ bàbá bàbá yọ̀ǹdà yọ̀ǹdà olúwo olúwo yẹ́sù yọ̀ǹdà bàbá ìyanu ìyanu bàbá bàbá yọ̀ǹdà ìyanu yọ̀ǹdàlẹ̀ yẹ́sù yọ̀ǹdàlẹ̀ ọ̀mẹ̀ yọ̀ǹdàlẹ̀ ọ̀mẹ̀ yọ̀ǹdàlẹ̀ ọ̀mẹ̀ yẹ́sù olúwa ẹgbà lẹ́ẹ̀karùn the fifth time is there. màlẹ́kà ìyanu. angel miracle. ẹ pé ìyanu mi jáde fún mi. call forth my miracle. wò mí sà. look at me sir. àyà manu àyàgàn. the wife of mara. àṣẹ ìyanu rẹ̀ ń bẹ́ ń we never need a miracle somewhere. ó pè jáde fún. he called for a miracle. who are you? ó lé mi ní màlẹ́kà yanu. an angel of miracle. ẹ pariwo sa. shout out. màlẹ́kà yanu. angel of miracle. ẹ pè yanu mi jáde. forth my miracle. ẹ forth my miracle. wherever it is. ẹ pè yanu mi jáde. forth my miracle. ẹ pè yanu mi jáde. call forth my miracle. angel of

gbé jáde balẹ̀ kẹfà. the sixth time. ẹ̀mí mímọ́. holy spirit. ti ọwọ́ ìyanu bọnú ayé mi lọ́sẹ̀. put your hand of miracle to my life this week. ọwọ́ kí mo pé. your hand of miracle. ọwọ́ ìyanu. your hand of miracle. ti bọnú ayé mi lọ́sẹ̀. give it to my life this week. ẹ̀mí mímọ́. holy spirit. tọwọ́ ìyanu bọnú sẹ́. give your hand of miracle to my life. tọwọ́ ìyanu bọnú ilé mi. ẹ̀mí mímọ́ ọwọ́ ìyọnu ìwáyé mi ìwáyé mi ọwọ́ ìyọnu ọwọ́ ìyọnu ọwọ́ ìyọnu ọwọ́ ìyọnu ọwọ́ ìyọnu ọwọ́ ìyọnu. Màá ṣe kéde lè kú àdúrà ní màkà. Àdúrà ní màkà wà ní màkà. Ìyanu Moses bàbá o bàbá o Tibọ̀ ayé mi ọwọ́ ìyanu lọ́sàn irú ìyanu wo ló ń fẹ́. tell me the type of miracle that you want. máa béèrè irú ìtàn fẹ́ lọ́wọ́ náà orúkọ jésù lẹ́ẹ̀kan orúkọ jésù wàá máa béèrè fún Masalia kapa. Hey, baba. Kaparu madaya kivaru masunda likapa. edeye mekeru kete ale makabaru akaya masada yale kaba edunari kiyale makuafaru masuda yale akaba eduna kiba ayama sali kaba Jésù Olúwa wa bí o ti ń jáde lọ́sẹ̀ yìí o máa gba ìyanu. Mo súre fún ọ. I bless you. Bó o ti ń jáde. On your way out. O máa gba ìyanu. Miracle shall be your portion, amen mo gbàdúrà ọ̀sẹ̀ yìí ó máa bí ìyanu fún ọ. ọwọ́ ìyanu ńlá ó oh, wọnú ayé rẹ. Angeli tí ń jẹ́ ìyanu ó fi ìyanu bì ọ́ wò. Mekeva ruamakava. Ilume ruekeva yamasali kapa. Ó yá gba ìyanu. Ẹ̀tọ́ rẹ tó ti bọ́ ó yá gbà lọ́sẹ̀. Ah. Ẹ̀tọ́ rẹ tó ti bọ́ ó yá gbà lọ́sẹ̀. Ààbò Ọlọ́run dájú lórí ẹ̀ ìjáde lọ ààbò dájú ìwọlé rẹ ààbò dájú ibi ò ní bá ọ ibi ò ní bá ọ ibi ò ní bá ọ ibi ò ní bá ọ ibi ò ní bá ọ ẹni bá robi rọ yóò forí ara rẹ lọ gba irí àtàánú gba ojú rere gba ìrànlọ́wọ́ gba lẹ́tà ayọ̀ àdúrà rẹ gbà. lọ ní ẹ̀rí ẹ̀yin tẹ́ ń sọjọ́ òbí lónìí ọ̀pọ̀ o o gbogbo ẹ̀yin tí ọ̀run ń fún yìí ẹ̀ ní ẹ̀ ní ọ̀dá ò o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi dìde láti obìnrin yẹn lọ́wọ́ lánàá ojú ò ní tì yín ibi láyé ẹ̀yin náà láyé. ìran rere yín ọ̀sẹ̀ o ẹ̀yin tí ẹ ra dátà ni tí ẹ ra epo ni mo gbàdúrà ẹ ní wá àánú tì mo súre ẹ tayọ ẹ tayọ o ẹ̀yin tá a jọ ń ṣe prógrámù yìí tẹ̀ ń sí ara ẹ̀ ní ẹ ra àánú gbà o ní ṣe é dádúró ògo ni forúkọ olúwa pé nọ́mbà zero eight zero five zero two seven five seven seven nine oh eight two fifty twenty seven fifty seven seventy nine mo fi ọlọ́run bí ọ tó o bá ń pè tán àbágbé bóyá mo wà nú àdúrà ni o mi mọ nọ́mbà kankan débi tí màá rí nọ́mbà èèyàn tí mi ò ní gbé o. I don't know any number of phone another number say number and I will avoid the call. orí ẹni tó ń sọ lánàá pé mi ò gbé kọ́ọ̀lù. somebody said not pick up a call. gbé sọdá bẹ́ẹ̀. that is good that way. mo ń wà ní programu ni o. ẹni bá rí mi tó wà máa bí mo wà yọ ọmọ pé twenty four hours ni mo fi wà lórí iṣẹ́ o. working so ìgbà tí fóònù bá wà lọ́wọ́ mi kò sẹ́ni tí mi bá sọ̀rọ̀ there is nobody I don't talk to ṣùgbọ́n tí n bá ti wà nínú program but when I'm in a program kò sí call mo lè gbé there is no call I can pick so tí ẹ bá ń pè tí ẹ bá gbé if you are calling not picking up má bínú sọ̀rọ̀ òdì don't utter negative words mo fìyọ́nú ọlọ́run bí ohun tó ṣe pàtàkì ní kádùn ọgbà I am working under twenty four hours yes a pàdé padà láago méje lálẹ́ a lè máa gbàdúrà bẹ́ẹ̀ kódà bá àjọ sọ̀rọ̀ àdúrà rẹ̀ ọgbà ọlọ́run gbọ́ a lè máa gbà báyìí ọlọ́run là ń ké a lè máa gbà láàárọ̀ lálẹ́ báyìí ìka máa yí padà sáà gbàgbọ́ pàdúrà rẹ̀ ọgbà bá àjọ sọ̀rọ̀ báyìí ó ní ẹ̀rí sòtọ́ ọba ń pè tán bá gbé kèsè pé kò sí tọ́ ńlá kọjá ẹ̀rí ló máa já sí kèsè pé bóyá mi ò fẹ́ gbé o mo wà nú àdúrà ni o tó bá máa tó bí one hour nísìnyí orí òkè màá wà so àwọn àdí tí ń fa nígbà mi tẹ́lẹ̀ dọ̀pẹ́ rà pé mi ò gbé kọ́ nìyẹn mò ń wà nínú àdúrà lọ́pọ̀ ọgbà so àdúrà rẹ ó sì gbà ah, ọ̀la níjọ́ tuesday gbogbo ẹ̀yin ala ẹ̀yin tí ẹ̀ ń wá ọmọ those that seek for the fruit of the womb ọ̀la pé ọjọ́ mẹ́sàn-án today will make it nine days ẹ̀yin tẹ́ ń sí òróró kalẹ̀ ọ̀la ló máa pé ọjọ́ mẹ́sàn-án á gbàdúrà lórí ẹ̀ lọ́la àwọn tó bá wà ní agbègbè ẹ̀ mú òróró yẹn lọ́la máa kó rẹ̀ fà lórí òkè lẹ́yìn alẹ́ yìí lórúkọ jésù àdúrà rẹ ọgbà o ò ní sàṣe tí o pé nọ́mbà zero eight zero five zero two seven five seven seven nine oh eight oh fifty twenty seven seven fifty seven seventy nine fifty twenty seven fifty seven seventy nine Number yẹn ni ẹ lè pè so ẹ tẹ́ ẹ bá ti pè ẹ send your prayer request a máa kà á gbàdúrà lórí ẹ tí ọba ní kankan tó lúwa fi sí ọlọ́kàn bá láti fún program àbí fún ìpàdé seventy two hours ẹ lè send the message tẹ ẹ bá ń pè tá a bá gbé a máa kà á a reply yín ẹ dẹ̀ ní èrè lágbára ọlọ́run àdúrà rẹ ti gbà fọkàn rẹ balẹ̀ ẹ̀rí lọ máa sọ ọ̀sẹ̀ yìí sì ní o ọ̀sẹ̀ yìí ní èrè ọ̀sẹ̀ yìí ní o ọ̀sẹ̀ yìí ní èrè ọ̀sẹ̀ yìí ní o ọ̀sẹ̀ yìí ní èrè ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ I love you ojú òní ní tì í agbára ọlọ́run mo fi ọ̀nà ọlọ́run bí ọ tẹ́nìkan bá sẹ́ni friend request yọ tó gbé fọ́tò mi wà tó kọ mi kése mi o i don't send friend request platform etí kún ẹ lè lọ sórí Prophet Taiwo Ojo live ẹ kàn like ẹ bá ti like tá a bá ti bẹ̀rẹ̀ program ó máa notify yín a lè jọ máa ṣe tàbí tẹ́nìkan ní kò sanwó sọ fanage kése láti ọ̀dọ̀ mi o lórúkọ Jésù o ò ní bọ́ sọ́wọ́ ọ̀tún ibi ò ní bá ọ tó o bá nìkan tó o fẹ́ sí tó o ní ibi tó o lè sí account number number tí mo pè yẹn lẹ́ẹ̀pẹ̀sì tàbí kẹ́ send the message pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ọlọ́run ó sì ràn ọ́ lọ́wọ́ i love you mo kí gbogbo yín o mo kí gbogbo yín o ẹ̀yin tẹ́ ẹ̀ rí mẹ́sẹ̀gì mọ́ ẹ kàn máa sẹ́ndì pé ẹ rí a máa lè dá padà whatsapp yẹn ló ń ṣe bẹ́ẹ̀ àdúrà yẹn ó gbà lágbára ọlọ́run you are blessed in Jesus name bí ẹ ti ń jáde ẹ ra àná gbà orí ọ̀fẹ́ ti bàbá ti ọmọ ti ẹ̀mẹ́ mímọ́ ọmọ bá yín lọ kó yà yín lẹ́nu èso yín ọlọ́run yà sí mímọ́. ọmọ bọ̀dọ̀ ti rí èso. èso yín ọlọ́run yà sí ẹ ní sáláì ẹ ní sáláì ẹ rí àánú ẹ rí ẹ rí ẹ sì rere ẹ tayọ ọ̀dá ìrere kò ní dá yín ọ̀sẹ̀ ẹ jẹun níbi gíga bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa hallelujah méje ọyọyọyọyọyọyọ hallelujah hallelujah hallelujah hallelujah. Hallelujah! Hallelujah!